الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله ولو كره المشركون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم ما كان وما يكون وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن والاهم وسن بسنتهم إلى يوم الدين أما بعد إخوة الإيمان سلام الله عليكم wa rahmatuhu wa barakatuh àkọ́tún míì tòní yìí ó tún jẹ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa àti ìtanijí wa èyí tí a ti ń bá bọ̀ nínú ọjọ́ mẹ́ta nínú Ramadan tá a wà yìí Ọlọ́run ìpenisákèsí tòní ni a ti máa torinlẹ̀ fún wa wípé ànábì wa sallallahu alaihi wasallam ọlọ́run gbé dìde hina fatratin mina rusul wadurusin mina subul ọlọ́run gbé dìde nígbà tí ò sójúṣe kankan tí ń jíṣẹ́ mọ́ lórí ilẹ̀ lójú ọ̀nà tá a fi tọ̀ tá a fi là tó ti rúgbó fàhádà àbíhì nínà dọ́là àlà ọlọ́lọ́run wá ló ń sábàbí tó fi fi wá mọ̀nà sallallahu ta'ala alayhi wa sallam ọba sọ̀rọ̀ àbíhì nínà làámà òun sì là wá lójú tó fọ́ wa allama bihi nínà jahala ọlọ́lọ́run ọba fi sọ wá di onímímọ̀ èyí tá a mọ̀ náà ọlọ́run ti bọ́rọ́ kàkí ó kọ́ àlékún mímọ́ wa lójú ọ̀nà ọ̀tọ́lọ́run ọlọ́run bá a sàlékún kí á di Muhammad sallallahu ta'ala wa sallam bẹ́ẹ̀ ni là ń bẹ lọ́hùn táwọn sọ̀hábà rẹ̀ ẹ̀lẹ́dínà kọ́ mú bìdá wa ti nígbà àwọn táwọn náà dúró tí wọn ò tẹ̀sí nígbà táwọn bí òsì náà ó di Allah ta'ala ní àjùmáyìn ṣẹ̀rọ ha bí mọ̀ṣáré fẹlẹ̀ arúgbé wọn mọ̀ lọ́ọ̀rí bàá wọn wá tan ìmọ́lẹ̀ sí káàkiri àgbáńlá ayé gbogbo ibi tó ó di ìlú ìmọ́lẹ̀ bàṣárí yẹta àdá ha wọ́n ayé sákèsí lọ síbi ìjókòó rẹ̀ bá wọn ọlọ́run bá yọ ní sáwọn náà o wàmọ́ ń tẹ̀lé àwọn ń bi ìta nínú ìlàyọ̀ mi dùn àti gbogbo ẹni tí ó rin ojú ọ̀nà wọn títí tálùkì àwọn fi dé tó rin ojú ọ̀nà wọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ẹjẹ́ á mú láti bi àdúrà táwọn onímọ̀ tí wọ́n máa ń ṣe yẹn wípé ọlọ́run bá wa ṣe àlékún kí àtìgbẹ̀fà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run bá wa sàlékún òkè àtìgbẹ̀ fáwọn sàhábà bá wa yọ́nú sí wọn bá wa tí wọ́n ní onípín orí rẹ̀ yẹ́ àtàlùkìyàmà àtàwọn tó tún tẹ̀lé àwọn sàhábà àtàwọn tó tún tẹ̀lé àwọn sàhábà bí ìsáání ìlà yọmi bí bí ìsáání yẹn ni mo fẹ́ káfàlà sí àwọn tó tẹ̀lé wọn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fẹ́ ká sí lọ́hùn eléyìí gangan ni jẹ́ àkórí ọ̀rọ̀ tòní àwọn tó tẹ̀lé wọn gẹ́gẹ́ bọ́lọ̀ ní ti fẹ́ ká sin ọlọ́run tí kìí ṣe báwọn ti dì sáyìn ẹ̀sìn kí ọlá àtọlọ ọlọ́run kó máa báwọn náà àti ẹ̀rí pé àdúrà yẹn yọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún àwọn èèyàn kúrò lágbà àwọn òní tọ́sí torí àdúrà tí mo kà yìí tí mo ṣe yìí ó ní gbogbo ìmọ̀ọ́mù ayé ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fi ọlọ́run ṣèfẹ́ ṣèfẹ́ tọ́lá ṣègbẹ̀ ṣèfẹ́ débi wípé wọ́n tún wá ní gbogbo àwọn tá a bẹ lọ́run fún un tí ò sí láyé mọ́ wá ṣe bẹ́ẹ̀ fáwọn tí ń bẹ láyé náà ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé wọn bí ìsáàmì lọ́lọ́run ti fẹ́ ló fi yọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn kúrò tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń tí èsì bọ́lọ́run ti fẹ́ ìlú pàtàkì rí wọléwọlé àti mọlémọlé nínú Islam wọléwọlé àti mọlémọlé báwọn èèyàn ti ń bíìdì Islam yìí báwọn èèyàn ti ń ṣàìsàn lóru lọ́sàn-án ẹ̀ ń tàwọn èèyàn jí bẹ́ẹ̀ làwọn kan ń wo oníkálukú ó sì jábọ̀ fọlọ́n ìyẹn là ń dì sọ́ọ̀tì báyìí a bá gbé kúrò níbi ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá bọ́ síbi tíọ́rì ilé kíkọ́ gangan àwọn kan máa kọ́lé àwọn kan máa wò torí ilé wíwó náà lẹ́kọ̀ọ́ bí kíkọ́ rẹ̀ ti lẹ́kọ̀ọ́ ó kàn jẹ́ pé ilé wíwó yá ju kíni lọ ó yá ju mímọ lọ ni ẹ jẹ́ wá sọ pé a rí bíríkìlẹ̀ one thousand into block tí ń fi sìmẹ́ǹtì sọ́ọ̀kì ẹ̀ àwa rí wóléwólé ẹyọ kan tó náà gbé dígà lọ́wọ́ sẹ́mọ̀ pé tí bíríkì lè ya one thousand tóun bá gbé búlọ́ọ̀kù kọ̀ọ̀kan tó tò kalẹ̀ búlọ́ọ̀kù one thousand ni wọ́n tò lẹ́ẹ̀kan ọlọ́run wá fàdánwò wóléwólé kankan wọ́n tóun gbé dígà lọ́wọ́ tó mọ̀ wò wàláhì yóò bà wọn jẹ wàláhì àwọn one thousand ó dààmú torí aburú èèyàn kan ṣoṣo. bọ̀tí nínú Islam bí tábìlì yẹn wá gbogòdé àwa rí bá ní wàhídùn ìdáná bá ní wàhídùn mọ̀lẹ́mọ̀lẹ́ kan wàhálífàhù alifuhadini wọléwọlé one thousand ní abẹ́lẹ́ yìí tiẹ̀ ọ́pọ́sìtì àpèjúwe àkọ́kọ́ tó mú wọn. nítorí ìtayé bíríkìlẹ̀ one thousand tó block èèyàn kan wo àwọn dààmú wọn sọfà à ń bèèlè kí bíríkìlẹ̀ ẹ̀yọ̀ kan máa tó búlọ́ọ̀kù káwọn tó wọlé sì jẹ́ one thousand ìtú ìṣẹ̀lẹ̀ ní ìsìláàmù lónìí. iṣẹ́ tẹ́lẹ̀ omi ìṣe nígbà táyé di èyí tí wọ́n ń ní ayélujára ìlú ìṣe tí kálukú ń da kámẹ́rà iṣẹ́ tẹ́lómìn sí ọ̀rọ̀ tó sọ ti ba tiẹ̀ jẹ́ láyàtà sí àná. kódà inú mi wá dùn fún kankan o tèmi mo fi ń ta àwọn ọmọ ìyá wa jí pé táwọn bá fi ọlọ́run lọ kò sí problem kò sí problem wà nínú mi dùn sí mi pé generality of muslim àwọn yorùbá wa tí wọ́n kí òun ìta àfa àwọn ìṣòwò mọ́nù kódà àwọn ìṣòwò pé wàláì wọ́n mọ wọ́n mọ wọlé wọ́n mọ àfáà tó jẹ́ wọléwọlé ìtò bá dúró nù wọn ti ń sin lọ́hùn kẹ́ ẹ tó sọ fún un láì jẹ́ pé nìkan sọ̀rọ̀ sí létí wọ́n mọ àfáà tó jẹ́ wọléwọlé torí mo ti bá bẹ́ẹ̀ lẹ́nu àwọn èèyàn rí wọ́n ní à ìyàn tí a bá ń sọ̀rọ̀ wá sí lérú ìfẹ́ dákọ ni o lérú alágbájá lọ́wọ́ àmọ́ sọ pé ọ̀fẹ́ gbọ́ wá sí ẹ̀ ǹjẹ́ pé òǹdọ́lọ́ọ̀fẹ́ lọ́pọ̀ àbákàlà mo sì rí kọjá wájú àwọn ẹ̀sìn sọ̀rọ̀ àlá èmi náà mo sì smile mo sì lọ. tó wọ́n mọ̀ pé aláwàdà kẹríkẹrí là fáwọn kì í ṣe pé ó ní èèyàn tó fẹ́ tó káṣíìsì ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run. àwọn ọ̀dọ́ young boys tẹ́ ẹ̀ lè mọ̀ pé mùsùlùmí gan ni wọ́n ti wo tó wọ́n wọ́ sọ wọn kì í ṣe wọ́n wọ́n jẹ̀lá bí àwọn adéfìlà. ah in fact inú mi wá dùn àwọn èèyàn mọ̀ dodo wọ́n lé àwọn èèyàn mọ̀dòdò kí wọ́n rẹ́dà àti ṣe lókù wọ́n tẹ́ bá fẹ́ gbọ́ wà sí tọ́ bá ń gbọ́ wà sí wọ́n tún dákọ̀ àwọn tẹ́yìn mọ̀ gbọ́ wà sí wọn náà lẹ́nu ìgbà tí mo fi kọjá wájú wọn gbọ́ wà sí àfa àlágbájá gbọ́ wà sáyẹn àwọn tí ń sọ̀rọ̀ lọ́nà àmọ́ lágbájá àwọn aláwọ̀ ẹ̀ńtátẹ́nà lòun ó sì ṣe rí lòun lóòótọ́ àwọn ẹ̀ńtátẹ́nà àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ sí ìtayé ń nípa àwọn kò fi àwọn kò fi ìfẹ́ gbọ́ òfin tó kàn wọ́n pẹ̀lú mẹ́sẹ̀gì ìsìláàmù mọ́ bí ẹ bọ́lọ̀ ń ṣe ìsìláàmù kẹwàá tó ọ̀la ẹ̀kọ́ sí tó kàn wọ́n pẹ̀lú pé afẹ́bí nípa ìsìláàmù afẹ́bí nípa mẹ́sẹ̀gì ìsìláàmù ibi táwọn kò fi ìbá ń fẹ́ ni mo sọ̀rọ̀ lọ àwọn kò fi ìnáwó wa sọ wípé ẹ wo ẹ wo àtẹfẹ́ sọ fún wọn pé tẹfẹ́ sọ fún wa fún àwọn bàbá òmọ kéwù ni ẹgbẹ́ sọ fún wọn pé ìsọkúsọ ni kàlífà ń sọ ni bàbá ní kíní bàbá ní kíní bàbá ní kíní táà ní mọ̀ dákọ̀ bá ti máa ń wíwùn ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá sí ẹ̀hún sí ṣe islam wọ̀lá ẹ̀fún mọ́bìlá mo sọ ọ́nù ìdánilẹ́kọ̀ọ́ kan nínú rọ̀mọdọ́nù yìí mo tún ti sọ lórí afẹ́fẹ́ yìí náà ẹni tó tẹ̀lé àwọn àfáàfù kọ́ lèmi náà ò níbi fáwọn wá mọ̀ sí i ara àwọn èèyàn tí wọ́n jẹ́ pé gbèsè ayé wọn ni wọ́n fi sin lọ́hùn ibi tí wọ́n mọ̀ mọ́ wọ̀lọ́ọ̀yẹ̀ tí wọ́n lè láì ni wọ́n tètè mọ́ tí wọ́n bá mọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ó ṣe gbogbo ẹni tó lóun gbọ́ ọ̀gbọ́yè fún mọ̀ yìí lónìí àmọ́ báyìí ń bẹ ńlẹ̀ Yorùbá yìí náà ń bẹ ńlẹ̀ Yorùbá yìí iye tí àwọn bàbá ṣe ń ta fíìlù sẹ́ni ìtàn bí mílíọ̀nù ẹ̀ lárúbá kọ́ ló kọ́ mi àwọn àfáà Yorùbá ló kọ́ mi. lábá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ràn mí lọwọ ni wọ́n béèrè tahid wọ́n béèrè fíkù wọ́n béèrè tafsir mo sì ń dáhùn wọ́n sì ń kọ nǹkan mo sì ń rákọ̀ọ́rẹ́ pé inú wọn dùn sí ìdáhùn tí mo rí mú wá kódà mò ń hóòpù pé ó jọ pé wọ́n fún mi láti nìkan fún bàbá àwọn lèmi mú agbésẹ́pẹ̀ ọ̀láyà á tún ṣe a ṣàdúrà fún wa sọ̀dọ̀ náà kù gẹ́gẹ́ bá a ti ń ṣe wá sí i. pàápàá jùlọ àwọn tá a mọ̀ nígbà tá ń bẹ láyé náà wọ̀láì tẹ́ ń ṣàìsì kìí ṣe ní ọmọdé nìkan wọ́n ń ṣe kìràkìtà lọ́sàn-án wọ́n ń ṣàìsì lóru àwọn kan bẹ nínú wọn gbogbo ọmọ kéwù ti ń bẹ lọ́dọ̀ wọn àwọn ni wọ́n bọ́ wọn wọ̀láì fún ẹ̀bìlà. bùtà àwọn afá kan tí wọ́n bẹ ta fún wa mọ̀ sọ baba ńlá wọléwọlé ni wọ́n àwọn iná yọjú gà sí Islam wọ́n sì bímọ rẹpẹtẹ kalẹ̀ àwọn ọmọ wọn ní dayé lónìí àfi tó bá wá látòdì jẹ tọ́lọ̀ fi sàdánwò ó ń bẹ náà bàbá àbáta sọ nílẹ̀ Yorùbá yìí tí wọ́n bọ́lọ̀ ń dúró ayé wọn lójú ayé wọn tó gba ayé mọ̀ wàhálà tán àwọn ọmọkọ́mọ sì jogún wọn àdánwò Ọlọ́run bá ní incompatibility tẹ́ẹ̀mọ̀ wò pé sọ́mọ yìí sì bá bàbá ẹ̀ mú gbà tó ń bẹ láyé láwùjọ tòní tá à ń sọ̀rọ̀ yìí twenty two century yìí irú ẹ̀ ń ṣẹlẹ̀ fẹ́mọ̀ kọ̀m̀pìà ìfẹ́mọ̀ dákọ̀ lórí afẹ́fẹ́ kò sí orí kò bá mu ibi tí wọ́n bẹ ti hàn kí ẹ̀ dákọ̀ yẹn ó dákọ̀ fẹ́mọ̀ pé ẹni tí bàbá tó bí ẹlòmíì tó jẹ́ àfà ń bẹ láyé ló fi pètè sójú ọ̀nà ọlọ́run fẹ́mọ̀ wá wọ ọmọ tó lóun pe rẹ̀ ní kàlífà tó ṣèjọra wọn àbọ̀ méjèèjì àbọ̀ méjèèjì yóò lè rí bákan níwájú ọlọ́run torí fáwọn èèyàn kù àwọn afá ti sọ̀rọ̀ àti tó tọ́ọ̀gì tọ́ọ̀gì náà ti ń sọ pé òun ṣe wá àti tó gbálù kúránì síwájú tí èsè ti ń bẹ náà kúránì fi jẹ ní fi jíṣẹ́ ìsìlámù tí o ti báyé ṣe ń lọ ìtayé fẹ́ gbọ́ ní jẹ́ káyé mọ́ gbọ́ ṣéèkù ìsìlámù ibùn kọ́ yìí ọ̀yún mọ̀ kò lọ náà àfáà ẹni ọlọ́run wá tó ti lọ tíra àwọn kan bẹ tíra tí mo mọ̀ ká lóṣooṣù ìjọ ní sọ́dà ni wọ́n ti sọ wọ́n ní ọwọ́ máa bẹ pẹ̀lẹ́ nìkan kò sí bó o ṣe fẹ́ gbáyé tó o lè tírì ní kọ́ máa bẹ pẹ̀lú ọlọ́run àbí kọ́ máa bẹ pẹ̀lú èèyàn bó ṣe rí mi máa bẹ pẹ̀lú ọlọ́run ni pé ẹ gbọ́ èèyàn ìtọ́lọ́run wí ni o ìtọ́lọ́run fẹ́ ni o kò fẹ́ eléyìí o táwọn tí ò sì fẹ́ tọ́lọ́run tí ó sì kórìíra ẹ̀ tọ́lọ́run sì máa nífẹ̀ẹ́ sí ọ àwọn kan bẹ báwọn àwọn kan máa wá bẹ tó jẹ́ pé àwọn ó sì ju kóòmì tọ́lọ̀ ń wí nkọlaba aláwájì yìí inú suratul hajj àyà kọkànlá sura twenty àwọn ó gbé kó tí bá dé tádánwò bá dé táyé bá dé àbóṣe dàrí àwọn ó gbójú kó lọ́dọ̀ ọlọ́run ọ̀sẹ̀rọ̀ dùnìyà wal akhirah wọ́n ti sòfò ayé àtàlùkìyàmà wadhalika huwal khusranul mubin òfò gangan nìyẹn kìí ṣe nǹkan míì tẹ́ mọ̀ lókòlòkò òkò gangan ni kéèyàn gbójú kò bí ọ̀rọ̀ ọlọ́run kó mọ̀ sọ nǹkan míì fọmọ aráyé torí pé tó fẹ́ sọ yẹn lọmọ aráyé fẹ́ gbọ́ wọ́n sì ń hélì ẹ̀ ọmọ gbọ́ àlọ́ kò nígbà míì kò ní sí sọ̀rọ̀ àwọn wọ́n ti pe àlọ́ àkùbárú lódì lódì wọ́n sì mọ̀ tó fẹ́ sọ wọ́n wàá tàn wọ́n jẹ wọ́n tàn àwọn èèyàn jẹ ẹ mọ̀ wá rí i pé ṣéye táwọ́sàn èèyàn tẹ́nu yìí sì lọ́nà yìí ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n fọ́fùn gbé mu tó tó wáyé pé bẹ́ẹ̀ wọ́n fọ́fùn gbé mu tó ẹ wo èèyàn tó fẹ́ sọnù ẹ wo èèyàn tó fẹ́ rì mọ́lẹ̀ lóye ti gbó atú tí ò bá ní ajá tí ó bá sọnù kò ní gbẹ́sẹ̀ lé ọlọ́dẹ tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé kàtàkàtà ti bá ẹni tí ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn máa mọ̀ sẹ̀sìn dàwàdà ni èwo lóore lọ́dọ̀ ọlọ́run méjèèjì èwo lóore lọ́dọ̀ ọlọ́run méjèèjì wá àtìsẹ́ wá àti pé wọ́n ti sọ máa pé kò sí ìyàn pípín mọ́ àtìsẹ́ wá àti pẹ̀lú ẹ̀rí pé wọ́n sọ máa pé sí kóra mọ́ kí ló kù ní ìsìn àwa kan sì ń sọ wípé ah àlè ìsìláàmù ní ìmọ̀ dínú sàlámà ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ní islam tábàdúró pẹ̀lú ọlọ́run nẹ́ẹ̀mà òun ní islam ìkẹ́ tí ò sí kẹtàn tí ó dàbí irú ẹ̀ á ń bèlè pé yóò jù bẹ́ẹ̀ lọ òun islam pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá subhanahu wa ta'ala al-yawma akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yìí fún yín lónìí wa atmamtu alaykum ni'mati mo sì kẹ́ yín àmì àròdí ètò lákùnmù ìsìlámù àdínà suratul Maida àyà kẹta ọlọ́run tó ní ìwádìí tàbá kún ọlọ́run ló sàyín lẹ́sà o nípa jíjẹ́ mùsùlùmí náà ni kò ṣe nǹkan míì. àmọ́ ja'ala alaykum fi dini min harajin ntẹ́ ẹ̀ nílé ṣe ìwọ̀n lábọ̀ yín lọ́rùn arakọ́sọ̀ fẹ̀sùn sànù wa náà nìyẹn ibi nǹkan míì tí ìfẹsẹ̀ lọ́nà ẹ̀ torí nǹkan àwọn èèyàn lè ṣe tó ń sọ pé no a a máa ṣe kò ọkùnrin ni wá bí wàhálà àti ìdààmú bẹ́ẹ̀ sì ti le tó wà láìwọ̀n òṣè bí iṣẹ́ inú Islam ṣe fúyẹ́ tó wọ̀n sí ní ṣe ní lẹ́tà àbí fún Ibrahim ẹ̀sìn bàbá ńlá ní ànábì Ibrahim tó tún jẹ́ bàbá fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó wà sàmọ́ kùnmùnì mùsùlùmí nìkọ́bì wàfi hádàá yakuna rasulu alaykum yakuna rasulu shahidan alaykum anabi sallallahu alaihi wasallam yóò jẹ́rìí lé yín lórí gbogbo ẹsẹ yẹn nù ẹni tó bá dúró déédéé yóò sọ pé ọmọlẹ́yìn mi ni ẹni tó bá dúró déédéé yóò sọ pé kì í sọ mi. wa takunu shuhada ala àwọn tá a kí alukóra ní tọ́lọ̀ fẹ́mi táwa náà jẹ́ ẹ̀rí ilé àwọn ìlú orí pé àbá ah, ti jíṣẹ́ fún wọn ni bí wọ́n lọ́n ti rán wà níta jíṣẹ́ fún wọn iṣẹ́ ń sìn àwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ fún wọn owó ń bẹ lórí àwọn tá a ṣe. as far as the region is concerned táwa náà tẹ̀rí ni àbá sòótọ́ lọ́nìfà àkíyèmú sọ́lá táwa á tún zàkà torí bẹ́ẹ̀ ẹ máa gbé sọlá ti dúró ẹ máa yọ zàká wà á ta sí mú bí ńlá ẹ máa dìmọ́ lọ́hùn ẹ máa fi nǹkan míì rọ́pò ẹ̀ wọ́n wá mọ òòlà kùn fani ìmọ̀lẹ́mọ́ òòlà wà ní ìmọ̀ nínú sí ọlọ́run bá lọ́rẹ́ yín o ẹ̀ lọ́rẹ́ ní ìtọ́jú ọlọ́run lọ. ẹ̀yin ọmọ ìyá mi lọ́sí Islam ìnáwó láyà fóònù ṣukuru hábì ní ìmọ̀ tẹ́ a bá ní afẹ́ dúpẹ́ pé ọlọ́run fẹ́ Islam ó fi sàánú fún wa kò lè wáyé lọ́nà kan illa bilkiyami bi adai hakillahi ta'ala bi fi'li ma awjab wa tarki ma haram kò sí ọ̀nà kan tí a gbà dúpẹ́ orí ọlọ́run tó jẹ́ islam lè gbà báyé ju pé ká ṣe tọ́lọ́run fẹ́ láti dènà sí tó ṣẹlẹ̀. ọlọ́run bá wa fi ìran wa létí ó jẹ́ ká mọ̀ pé àwọn tí ó ṣe islam wọ́n ṣe ìta wa wọ́n ń jowó fáwọn jẹ́ fáwọn jẹ́ mùsùlùmí wọ́n ń fẹ́ kó bọ́ lọ́wọ́ tiwa tó bá jẹ́ kí wọ́n ń jowó orí tọ́lọ̀ ń ṣe fún wa pé àwọn náà fẹ́ bẹran bẹnu orí yẹn ni ó yẹ kí o bá jọ jẹ́ mùsùlùmí ni wọ́n fẹ́ kó bọ́ lọ́wọ́ wa kó di tiwọn ṣé n fún yín lẹ́rìí wàá dàkẹ̀ sí irun tó tó bá kọ́ra ni mò ń kà yẹn ayé ọgọ́rùn-ún kan àti mẹ́sàn-án ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا àwọn tá a fún tíra ṣáájú yín wọ́n ń fẹ́ láwùjọ àròdúnàkún kí wọ́n sẹ́yìn lórí padà kó gbẹ̀sì Islam ní báàdì ìmánìkún lẹ́yìn ìgbà tẹ̀sí ní ìmánì àwọn ẹ̀ka ń fẹ́ iṣẹ́ mọ̀ pé ó yẹ ká fura mẹ́rin pé ah, ọlọ́run ti wá lóore o torí pé ẹni tí èyí ṣe ara èèyàn táwọn òbí oníkejì èèyàn òdì òdìkejì èèyàn tó sì fẹ́ kí n ti ń bẹ lọ́wọ́ èèyàn ó bọ́ wà láìwẹ̀ kátàrà ìmọ̀ kó nìkan torí pé ntọ́tà ni màá fẹ́ ni kó kàkún àdánwò èèyàn but wọ́n fẹ́ kí ìsìláàmù bọ́ ká má rí ṣe ibi tá a ti mọ nìyẹn eléyìí tí mo sọ yìí ó wà global ọ̀dọ̀ láwọ̀ táwọn fẹ́ rí mi wá lásán yìí bẹ́ẹ̀ lọ́mọ òyìnbó tó jẹ́ citizen tí ètò ń sàwátà tá à ń lọ gbèlò wọn bẹ́ẹ̀ lọ́mọ òyìnbó ń dààmú tó náà ṣe sùúrù tó bọ́lọ̀ ń dúró lórí táwọn ẹ̀yà àti wọn náà fojú wọn rí òfin ọlọ́run búra bẹ́ẹ̀ lọ́mọ lábá ń dààmú ìkáwá ní sẹ̀sìn ni ó lé nílùú kan àbáyé kan ju ibì kan lọ bẹ́ẹ̀ ni wọ́n ń dààmú ìran lárúbáwá ń dààmú lárúbáwá ìran òyìnbó ń dààmú ìbò alihamudulilayi ní táyé dúdú olómi ó súnmọ́ ó lè mọ́ sojú ayé ó lè mọ́ sojú àwọn àtàwọn sọ̀rọ̀ yìí ayé ò ní ní tọ́ọ̀sì mọ́ ju islam lọ èyí sì wíwáyé ó sì islam o wàláhì ìfúnmọ́dúnláì làárí wọn ò ní ní tọ́ọ̀sì ẹ bá ti ń sọ̀rọ̀ islam yóò rọ̀ padà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà táyé ó bá parẹ́ látàkùn àtúntà àtún ilá aláṣẹrọ ọdẹfàlì àwọn ẹni ibi ní ó parẹ́ lé lórí àwọn ẹni ibi la yóò parẹ́ lé lórí ọlọmọsọ alẹ níbi. hasada mímí bí àǹfùsì yìí kèéta ló fẹ́ kèéta ló fà ní sábàbí tó ń fẹ́ gbà sílámù lọ́wọ́ wa ní ń bá àdì máa tàbá yìí ẹni láwùmù lè hapọ̀ táwọn náà sì mà tí èsì pé wọ́n jẹ́ afọ́fúngbẹ́mu níbi ọ̀rọ̀ ẹ̀sìn Islam wọ́n mọ̀ pẹ́sìn Ọlọ́run ọba ni nínú àyà míì wàdùn láwùtá sórú náà kàmá wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ kèfèrí eléyìí bẹ́ẹ̀ ni sọ́ọ̀tù nìsà kẹrin àyà eighty nine wàdùn láwùtá sórú kàmá ní sàwáà wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ kèfèrí báwọn náà di sàwáwù. nínú àyà mi wọ́n wàdùn láwùtá sórú sóràtù mọ̀mùtáhánà àyà kejì láwọ tàkùrù oníkẹ́ ẹgbẹ́ kékeré. tẹ́bá wò islam lónìí láwùjọ wa yàtà àròdò lílẹ̀ àjàmọ́ ti ṣàrìfà every corner every corner náà ti ń gbógun ti islam ogun bẹ ní ọjà tó ń gbé ti islam ogun bẹ nílùú ládùúgbò tó ń gbé ti islam àwọn lọ́ba lọ́ba kòtò rí wọ́n gbógun ti Islam ogun bẹ nílé iṣẹ́ ìjọba sẹ́ńgbé ti Islam ogun bẹ láwọn ilé ẹ̀kọ́ sẹ́ńgbé ti Islam a lè dáwọ́lẹ̀ o a lè sọ̀rẹ́ndà àwọn ológun tẹ́ ń bá fìbọn káwọn mọ́ àwọn máa ń sọ̀rẹ́ndà ìwọ̀n pé à ń sọ̀rẹ́ndà pé à ní ṣe dáwà ìsìláàmù mọ́ tọ́lọ́ǹfẹ́ náà nẹ́bí sọ̀rọ̀ tọ́lá kò pọ́sibù ibi tá a fẹ́ tán sí ládé yìí àdẹ̀ ní sọ lọ́nà jàgídíjàgan àlẹ́ elmu tá a bá ní ìyẹn mímọ̀ ìyẹn mímọ̀ ìtumọ̀ náà ni pé qala Allahu wa qala Rasul ìtọ́lọ́run wí ni o tóbi tí ọlọ́run bá wí ni wọn wú eléyìí o ìdí wọn wí ni ìdí jẹ́ ìmọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìdí jọ́ọ̀rẹ́ ọlọ́run onítọ́ àtùhù ìmọ̀ amọ́rọ́ wájú náà bò máa nà á àná kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì ń tọ́lọ̀ fẹ́ kẹ́ẹ̀sì yẹn tí òfẹ́ jíjọ́ rẹ̀ lọ́nà ni. torí ẹni tó bá gbélé yé ó lè pe wòlíì alẹ́ rẹ̀ ó lè di ìlú kan téèyàn tó nílò ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ní sí wòlíì kan nù wọn tó ní sí wòlíì ọlọ́run kan bẹ́ẹ̀ lágbóye táwọn èèyàn bọ̀tí ibi táwọn èèyàn ti ń tẹ̀lé tọ́lọ́run tó ṣùgbọ́n nínú àánú ọlọ́run ọba la yazalu Allahu rabbuna subhanahu wa ta'ala yuqayyidu li hadha ad-din man yudafi anhu àwọn kan mọ̀ dáàbò bẹ̀ sí wa yad'u kaida a'da'i ète àtìlànà burúkú àwọn ọ̀tá rẹ̀ wọ́n mọ̀ rọ arọ́bí ni wọ́n jẹ́ ọ̀yùbáyìnú ìnà ọ̀yùbáyìnú ìnà wọ́n sì mọ̀ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn bó ti sọ bó ti yẹ wọ́n mọ̀ nàbí ibi tí ọlọ́run ní láyà záàlù tọ́ ifá fún mi ó mọ̀ sí alhaki gbàgbé àwọn kan ní yẹ nínú àlùmọ̀ mi táyé òfin tán wọn ní dákẹ́ mi òdodo wọn ní dákẹ́ mi òdodo láyà dóró wọn mọ̀ kàdá làwọn àwọn tó ń kọ pé twenty two century ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá ẹ̀yin ò fẹ́ wàá ọ̀rọ̀ ìsìn ọ̀rọ̀ ìsìn ọ̀rọ̀ ìsìn lọ àwọn tó ń sọ bẹ́ẹ̀ tó sì jọ̀gá tó sì làmìlaka láyé láti panilẹ́nu mọ́ ó ní wọn ní lágbára lórí wọn wàlá máa ń kọ́ ọ̀láfà hùn àtà yá ti amúrùlọ́ ìtàhànà ọ̀hún màlá dáàlì ó ní bẹ́ẹ̀ ni wọ́n wà nínú ìbẹ̀ náà ti jẹ́ náà yàn bẹ́ẹ̀ tó lè sì sèyí tó sì farada lèyí pé táwọn bá fẹ́ pa wọ́n lẹ́nu wọn ànúpanumọ́ torí pé ẹ̀sìn yìí dá lórí pé ọlọ́run ànábì yìí ǹjẹ́ mi ń bà wá lẹ́rù ni pé ká sọ pé àwa la wí ètò ọlọ́run wí ànábì wí ẹ̀ẹ́dì wa lè pé bọ́ ẹ̀dùn wa nínú ìpébo ló ti wí lábàgbé kalẹ̀ nínú ìlú tí èèyàn ti láǹfààní àti ìsìn náà ra rẹ̀ ẹ̀jẹ̀ bó ti fẹ́ ẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà tó jẹ́ wọléwọlé ni ó ti ṣènà sí àfún wọn lẹ́ẹ̀kan sí o mo sọ lẹ́ẹ̀kan sí àwọn èèyàn dòdòdó mọ̀ wọ́n ran ara wọn lọ́wọ́ ni àwọn àwọn àfẹ́ẹ̀sì àtàwọn tí wọ́n kó jọ wọ́n dára wọn mọ́ o mo sọ ní wáàsí kan bóyá kó tó bá jùmọ̀ àní

àwọn tá a fún ní tíra àtàwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ wọn ò fẹ́ o ayùn náà zẹ́rà àlékún mi nìkan eré mi rọ́bì fún kẹ́ẹ̀rọ rẹ̀ kan látọ̀dọ̀ ọlọ́run orí òun orí òun ni ò bá jẹ́ orí òun ni ò bá jẹ́ kí n bẹ lọ́dọ̀ mi èèyàn tó ju pọ́lọ́run sí àní mùsùlùmí ó sì yàn lẹ́nu tó dúró déédéé ti ẹ̀sìn ìsìlámù náà lọ. wallahu yaftahu bi rahmatihi man yasha ìsìlámù táwa ń sọ tá a pè lóore yìí ọlọ́run máa fi ń sẹ̀sẹ̀ ní tó bá fẹ́ ni ọlọ́hu lórí fọdúnlélẹ̀ àdùn sọ́ọ̀tù bá kọ́ra ní ayé àgọ́rùn kan àti márùn. ọlọ́run tún sọ nínú oore tó ṣe fún wa tó yẹ ká mọ̀ tọ́ta ń lépa rẹ̀ láàyè àlùnà fún kọ̀báálá wọn ò bẹ̀sù gbẹ̀gbà irú aburú àti ibi tó lè gbàyọ sí yín àti irú òràn aburú tí ó jẹ́ wá jù mọ́ ànitùn gbogbo tí ó bá jẹ́ nira eléyìí bẹnu sọ́ra kẹta ayé àgọ́rùn kan àti méjìdínlógún one hundred and eighteen wá jù mọ́ ànitùn wọ́n fẹ́ kí nìyàrá wọn máa jẹ́ ti yín ọ̀dìbàdà tí ń bá gbọdọ̀ omi àpòwá ìhìn ọ̀rọ̀ kórìíra sì ń bẹ lẹ́nu wọn bẹ́ẹ̀ bá gbé microphone fẹ́ǹtì ìsàfà tí ò sì lè mọ́ mú ọ̀rọ̀ kórìíra tí wọ́n ń gbọ́ lẹ́nu àti ìsìn mùsùlùmí wọ́n mọ̀ lélẹ̀ fún gbà yìí ha tó sáwọn èèyàn kórìíra tó báyìí wọ́n máa tó fi sòdúró akíbárò ọlọ́run ní èyí tó kù lọ́kàn wọn jù bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ ṣé n ta nímọ̀ lóore ni ṣé n ta nímọ̀ lóore ni ọlọ́mọ ṣe èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi yálà ẹ tí ó wà bẹ́ẹ̀ tó ọlọ́mọ ṣe wá ní wóléwólé tó mọ̀ wó islam èyí ó dìde pẹ̀lú bó bá ti wó islam èyí ó sì dìde níwájú ọlọ́run pẹ̀lú bó bá ti mọ islam mọ búlọ́ọ̀kù kan tó bá yẹ pé fún lágbára mọ lára islam ó gbọ́ dìde nínú ẹni tó mọ islam wó búlọ́ọ̀kù kan lára islam kọ́ dìde ń jọ́gbọ́lọ̀ kíámọ̀ tọ́mọ tẹ̀gbẹ́tẹ̀ náà والعياذ بالله ربنا افرج علينا الصبر وثبت اقدامنا وانصرنا لكم الكافرين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك